náà mi béèrè ní wípé ta bá fẹ́ dìde láti sùjúdù lọ sókè so agbórí dìde níbi ìforíkanlẹ̀ ṣé a fi ọwọ́ méjèèjì dìde ni a fi ọwọ́ méjèèjì sílẹ̀ a wá dìde àbí ọwọ́ méjèèjì wa a ní gbé sílẹ̀ that is àwọn ọmọ níka wa òun ni ta fi ọmọ níkẹsẹ̀ wa la fi dìde mo rò pé ìbéèrè yẹn nǹkan tí ẹniyẹn sọ nìyẹn àti sí ní èdìde lọ sókè àbí àwọn etí ọmọ níkẹsẹ rẹ ní èdìde ó wá gbọ́ ọ́sáyà àbí kò gbọ́ kó pé ọwọ́ rẹ ni ó last nígbà tó bá ń dìde kó ṣe pé ọwọ́ ni ó kọ́kọ́ gbé kúrò lórí ilẹ̀ láti kúrò ní so yóò wá dìde kọ̀dàmẹ́yì ni ó ṣe kìnnì ní ó gbé dìde hadithi tó sọ eléyìí hadithi tí ó lálàáfíà ni hadithi wà tó sọ ṣùgbọ́n hadithi tí ó lálàáfíà ni èyí tó correct òun náà ni wípé ọwọ́ rẹ̀ ni ó ṣe kìnnì ni ó gbélélẹ̀ ni ó dìde so the last thing tí ó máa kúrò ńlẹ̀ òun ni ọwọ́ ẹ̀ méjèèjì tó túmọ̀ sí pé erùkún rẹ̀ méjèèjì ó kúrò ńlẹ̀ before ki ọwọ́ rẹ̀ méjèèjì kó tó kúrò ńlẹ̀ so àwọn àfáà míì gbà pé ọwọ́ ni ó kọ́kọ́ gbé kúrò yóò wá ṣe kíni yóò wá dìde orúkọ tẹ̀lé yóò wá jẹ́ pé lasting òun ni àwọn ọmọ níka ẹsẹ̀ rẹ̀ òun ni tí ó jẹ́ lasting ṣùgbọ́n àdíìsì tí wọ́n gùn lé àdíìsì tí ó lálàáfíà ni àdíìsì pé ọwọ́ rẹ̀ òun ni àdíìsì yẹn ń bẹ nínú Sahih Bukhari àdíìsì Malik bin Uwairis radiyallahu anhu wallahu The Guidance Facebook page. Follow, like, and share.